ṣe ìrònúpìwàdà ni o bí wọn ò mọ gbọ́ ni o kò yé èèyàn. ó ń bẹ ò lọ́wọ́ ọkọ. tó fi wá jẹ́ pé lápeléke níwà ń jẹ́ lójoojúmọ́. domestic violence. ẹni kí ni jẹ́ bẹ́ẹ̀. ogun abẹ́lé àárín ọkọ àti ìyàwó ni. ẹ̀kọ́ ṣe pàtàkì ogun abẹ́lé àárín ọkọ àti ìyàwó ìjàjàkú akátá nínara ẹni bíi bíi bíi bíi bíi Hmm. bí gbòǹgbò jèmi bá ti bá ń lu sọ òfin. àlùfẹ́ ẹ̀ kú àlùpamọ́ kú kọ́kọ́ lu ìyàwó ẹ̀ lálùpamọ́ kú àlùyọrí sọ́sibítù kíyàwó náà pé àníṣe ṣe ń tó páàmọ̀ ṣe fúnra wa nù kọ́ náà mọ̀ gbẹ́kùmọ̀ gbé kóńdó gbẹ́kùmọ̀ ara àwọn obìnrin míì náà tó ṣe pé bí mo pa máa kú tì ní ọ̀pá mẹ́ni ọ̀pá mẹ́ni àlọ́ ọ̀pá mẹ́ni ọkùnrin yóò ní tí fọwọ́ kàn wọ́n tí wọ́n ti so mọ́kọ lọ́rùn pọ́npọ́n àmọ́ rí dáadáa ọkùnrin mi ò pé òun olùyàwó ẹ ńgbà tí ìyàwó bá mú tó mú gbogbo tó àgbà nígbà ẹ inú òsì ọkùnrin mi bí àmọ́ bí ló bá wá ṣírú ọkùnrin yẹn bí ṣé lílù ló yẹ wá fi dá padà ni èé ṣe sọ ọ̀rẹ́ wọ̀kọ̀ bọ́ọ̀ta bẹ́ẹ̀ ṣe ń fẹ̀yìn ẹ̀yìn rìn kọ́ gbẹ̀kùlé jáde ń tiẹ̀ bọ́ọ̀ bẹ́ẹ̀ dé inú rẹ̀ ó ti rọ agbagba kó o dé lálẹ́ ẹjọ́ náà máa bọ̀ nílé ó ti mọ̀ pé inú rẹ̀ a máa rọ̀ lóòjọ́ bọ́ọ̀ sì jẹ́ pé inú rẹ̀ èé rọ̀ báwọn àfi bí wọ́n bá fi kọ́ńtéńté sínú ẹ̀ tó bá rọ̀ díẹ̀ sí i agbagba bíi ijọ́ méjì ijọ́ mẹ́ta yẹra fún un tí ọ̀bẹ di pé alálùyọrí sọ síbítù ohun ọwọ́ ọ̀tún ṣe ló sì. òdìlà peléke láwùjọ o. ṣé ìwà àyà mi. ṣé ẹ rí tàárọ̀ yìí tí mo pé ọ̀rẹ́ ìyàwó ló dìde ńlẹ̀ tó wá ọgbẹ̀nu tán pọ̀ gan papà torí tó bá ṣe pé ààyè bá wà láti jẹ́ kó jẹ́ wípé jọ tí arábìnrin yẹn mú ọ̀rọ̀ wá fóònù obìnrin yẹn ti paná bí ṣe ń tàn ní kú bí ṣe ń tàn ní kú ó fẹ́ fi ẹ̀rí mọ́ jẹ́mi so àwòrán fọ́tò ọ̀rẹ́ ẹ̀ tó lọ kí lọ hospital ó fẹ́ẹ́ fi hàn wá kó fi báàkì ọ̀rẹ́ up ó fi kí ọ̀rẹ́ lẹ́yìn kò yẹ yín àmọ́ fóònù rẹ̀ ti wá kú kò dẹ̀ tó wá mú chájà dání ó tiẹ̀ tó gbìyànjú láti fún chájà àtọ̀dọ̀ tèmi pé madam abẹ́ ẹ máa lo ilé ìmọ̀ọ́rí pé ẹnu wọn yàtọ̀ síra wọn àwọn fóònù olówó ńlá ń lòún ń lò <laughs> kájẹ́bù ń tọ̀dọ̀ tèmi. rí ngbà tí arábìnrin yìí ó tẹnu bọ̀rọ̀ náà. ọkọ ó ń bẹ ò lọ́wọ́ aya rere. ó sọ̀rọ̀ débì kan tó pé àǹtí abẹ́ lè tẹ̀lé mi lọ sí hospital yẹn ni tẹ́ ẹ̀ bá mind ẹ tẹ̀lé àbí ṣe lè tẹ̀lé mi lọ sí hospital yẹn ṣe máa pààrọ̀ ni ẹ lè torí ọ̀rọ̀ lọ́rọ̀ kẹfà yìí ṣe ẹ̀ bá wá níṣẹ́ ṣe ẹ̀ ní sùn ni ṣe ọ̀bá níṣẹ́ gan ṣe sùn àsìkò tẹ́ ẹ fi wọkọ̀ tẹ́ ẹ fi wá síléeṣẹ́ wa ń bí nítorí ọ̀rọ̀ mọ̀lẹ́bí kan tó jẹ́ pé ìyàwó lọ̀rẹ́ yín bá fi sùn tẹ́ ta sórí bẹ́ẹ̀dì okun mi ò tún okun gbogbo ẹ̀ náà kó ló fi jẹ́ pé bẹ́ẹ̀yàn bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ kọ́ sásùn bẹ́ẹ̀yàn bá ń rẹ̀sì gan lásán bó oorun ọ̀wá ìwọ sàpọ̀kẹ́ pọ̀ kọ́ mọ́ yọ̀ nínú olúwa kọ́kàn rẹ mọ́ kínú ẹ máa dùn síbẹ̀ èèyàn ń rẹ̀sì náà ni but ẹ wá fi gbogbo yẹn lẹ̀ ẹ ẹ wọkọ̀ ọlọ́run ló mọ iye ọ̀kadà gùn pẹ̀lú ibi tẹ́ ẹ ẹ ti wáyìí ẹ sì ah mi ò lè lẹ́ ń parọ́ wọ́n bá jẹ́ pé wàá lọ sí hospital yẹn ń gbà yẹn ẹ ọ̀rọ̀ yín jókòó náà kí n gbọ́ àmọ́ ńgbà tí ó tiẹ̀ wá ṣe bẹ́bẹ́ lónìí airport mo mọ nọ́mbà ọ̀rẹ́ mi lórí ṣé bí mo lè fún yín kẹ́ ẹ pè é sìn ìyẹn ni mo wá ní ok ìyẹn sì bẹ́tà ó dẹ̀ wá fún wa ní nọ́mbà ọ̀rẹ́ ẹ̀ ìtẹ́lẹ̀ díẹ̀ ni o. èmi náà mọ̀ gbé nọ́mbà ọ̀rẹ́ ẹ̀ mo bá bẹ́ẹ̀ ẹ̀rọ ìléwọ́ mi mo bá bẹ̀ ń ṣẹ́ mo rán ń ṣẹ́ nígbà tí ọ̀rẹ́ ṣàlàyé délẹ̀ tán kí n lè bá a fi kín ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn èmi náà mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ ti ń bẹ ní orí ibùsùn nílé ìwòsàn lórí nígbà tọ́jú lọ́wọ́lọ́wọ́ lórí ìkíni ọ̀kọ́ nà ànàkọ́lápá nígbà tí arábìnrin tí ṣe ọ̀rẹ́ madam tó wà lọ́sípítù yìí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní ọmọ mẹ́ta náà ni ọlọ́run ṣe fún àwọn ẹbí tí òun sọ̀rọ̀ wọn yìí. bókìrì ọ̀lànà. ó ní ìgbéyàwó wọn sì pé ọdún mẹ́sàn-án báyìí. bókìrì ó ní ṣùgbọ́n òun àtọ̀rẹ́ ẹ̀hún yẹn jọ lóore ọ̀fẹ́ pé àwọn jọ ṣiṣẹ́ pọ̀ níbì kan rí láàrin bíi ọdún mẹ́ta sí mẹ́rin àkọ́kọ́ tóun àtọkọ ẹ̀ fi fẹ́ra wọn. ó ní òun ó kàn ṣàdédé rí ni wípé ó lè débi sẹ́ngbà míì ojú òwú bẹ́rẹ́kẹ́tẹ́ mọ́ imú ni. tètè ní ọ̀yọ́ kọlọ̀bọ̀kọlọ̀bọ̀ yìí ló ṣẹlẹ̀ sí ẹ bọ̀ ah, kò sí kankan lójú ẹ lánàá kó tó kúrò níbi iṣẹ́ ah, ó lálò ń ṣubú ni òṣùbù òfiwájú orí gbá ó tún fètè sọlẹ̀ gbogbo ẹ̀kẹ́ rẹ tó yọ kókó ah, irúgbó ló ti wá ṣubú yẹn gan tó fi wá tó bẹ́ẹ̀ yẹn ọ̀la ni ọjà máa dáa lé <laughs> ọ̀nà àdúgbò àwọn ọmọ dáa ibi ìmẹ̀ náà máa ń wá sánú àdúgbò yín sọ́nà kan ló wà àdúgbò wa ni. <laughs> wo táwọn bá gba bí apá orí yóò júwe àwọn ìjúwe tó jẹ́ pé wọ́n bá ní àpọ̀ ah, tó ga o ṣé tẹ̀ wọ́n á ní kó máa gbàbẹ̀ yẹn ni. onígbà míì ó lè dé láti lé kó kiri mẹ́kún gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́ tó jẹ́ pé ọlọ́run tó jọ sọ pé wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ nílé iṣẹ́ kan náà ìwé òun bá ti resume lọ́fíìsì tó ń tọ́ tó ń sá ẹ̀ yẹn lọ òbọ́yọ̀ rẹ̀ mi ti dé tó máa máa dé ọ́fíìsì ẹ̀ báyìí agbórílé tábìlì á máa rí á máa rí á máa rí a sùn ẹkún ṣé ẹ ti wà ń bẹ̀ o ṣé ẹ ti ń gbọ́ o. ẹ̀kọ́ ṣe pàtàkì. ẹ jí ọkọ ẹ jíyàwó ìyàwó jí ọkọ kíyàwó kọkọ ó jíyàwó ẹ pé àwọn ọ̀rẹ́ yín gbogbo tẹ́ ẹ lẹ́ẹ̀pẹ́ o Fresh FM lẹ ti ń gbádùn ètò múlẹ́rọ́ one zero five point nine Dr. Olùtayọ̀ Fálétí òkè lọ́lá mọ́mí jí o mọ́mí JP. nítorí kíyà. arábìnrin yìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà míì ó lè jẹ́ kókó ní ó yọ sọ́run ọwọ́ rẹ̀ gbà mí ò lè jẹ́ àpá ibi ẹsẹ̀ gbà mí ò lè jẹ́ bí ẹ̀yìn but ah, sọ́n tó ń ṣẹlẹ̀ fún mi ìṣùṣubú kọ́ lélẹ́yìn ní gbogbo ìgbà ó ní kó tó wáá di ọjọ́ tí ọ̀rẹ́ ẹ̀ ń wá láwọn ó lọ jẹ́ bíi pé oyún ẹlẹ́ẹ̀kejì ti fẹ́ ó ti fẹ́ bímọ oyún ẹlẹ́ẹ̀kejì nígbà náà lọ́hùn-ún ó ní ilé ìgbafẹ́ jíjẹun ìgbàlódé kan itri kan ni àwọn wá jọ lọ ló ti wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ètè sílẹ̀ ọ̀rẹ́ òun ti tú bọ́tẹ́nì ètè sílẹ̀ o ní ti ń sin ní fi ń kàn ní ti ń sin ní fi ń kàn ó lòun ṣe láìlá ṣáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ dẹ̀ ń gbọ́ sí i ṣáwọn pẹ́rẹ́ǹtì tiẹ̀ náà dẹ̀ mọ̀ sí i ó ló pé gbogbo ẹ̀ ò tiẹ̀ wá dùn òun òun ò gbọ́dọ̀ rojọ́ létí àwọn parent òun. aláǹgbá ò lè ráyè wọn. òun ò gbọ́dọ̀ sọ pé ó ṣe báyìí ó ṣe báyìí. ó lóun á bẹ̀rẹ̀ pé ṣé ń fáwọn parent ẹ lówó tó tó bẹ́ẹ̀ ni kó má jẹ́ pé bóyá olówó kan tó ń fún wọn náà ṣe wíṣì kó ṣe é léṣe gbogbo ara ẹni yìí náà ó fáyín jù báyìí lọ ó fẹ́ ti fẹ́ bọ́ fáyín gẹ̀ẹ́rẹ́ jẹ́ ẹ̀. owó ah. ó ní ọmọbìnrin tá a sì ń wí yìí ọmọ láwọ̀ dáadáa ọmọ láwọ̀ tó jẹ́ pé ọkùnrin ò kó kọ́ lọ bẹ́ẹ̀ kọ́ mọ́ tòwò lẹ́ẹ̀kejì ó ló ti wá dẹni tí ọmọ wọṣọ alámùdá pàdélẹ̀ alámùdégùn ọ́ ó ti dẹni tí ọmọ wọṣọ tí ń balẹ̀ déédéé tó jẹ́ pé tó bá kó nù three quarter skirt àbí gan ẹ ohun tó ń jóbìnrin gan máa wò ó tó ń wọ pé àwọn ga o àbí pé tọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ránṣọ kọ́ ló bò ń rán tòun tọ́ra àwọn jọmọ rán àǹkó rán àǹkó ni ó ló ti wá di pé ńgbà tí gbogbo ara rẹ̀ tọkọ rẹ̀ ti ya pattern oríṣiríṣi sí lára kò wá lè ṣí ara sílẹ̀ kó wọ àwọn aṣọ sleeveless yẹn mọ́ kò yé yín ó ti wá da lámùdégùn ọ́ aṣọ tí ó wọ̀ aṣọ turtleneck ni tí ó mú dọ́rùn báyìí tí ó mú dé àgbọ̀n ẹ ti mọ̀rú bí mo ṣe ń júwe ó ti wá di pé kaba rẹ̀ yọ ọmọ wọ́nlẹ̀ báyìí ní bíi kaba ìyàwó <laughs> tí bẹ̀sílẹ̀ dí òtún mọ́ bá kó díẹ̀ látẹ̀yìn níbi tí ọkọ rẹ̀ tó ti ba fáìgẹ̀ ìyàwó ẹ̀ jẹ́ dé ó ní ṣùgbọ́n ìgbà tí òun wá rí ọ̀nà ibiṣẹ́ míì ní tòun tó jẹ́ pé ó tún lé sílẹ̀ kan eh, bóun ṣe kúrò níbi táwọn ti jọ ń ṣiṣẹ́ nìyẹn ó ti wá jẹ́ káwọn ní distance ó ti ó ti create distance sáàárín àwọn àwọn ò fi bẹ́ẹ̀ ríra gbogbo ìgbà mọ́ ìlú kejì tiẹ̀ tún wá níbi tí òun ti ríṣẹ́ yẹn so kò fórí ọ̀fẹ́ àríra gbogbo ìgbà bọ̀ àwọn máa ń pera àwọn báwo dẹ̀ lọ́kọ ẹ̀ ṣó ti ń calm down báwo dẹ̀ lọ́kọ ẹ̀ ṣó ti ń ṣe ó lá ní ẹ̀ ẹ̀ òun mọ̀ fomi ìlú náà ni tọ́lá parents ń sọ pé òun ò gbúdọ̀ kọ́ pásítọ̀ church àwọn náà dẹ̀ sọ pé ọlọ́run ò fara mọ́ ìtúká pé ọlọ́run ò fara yẹ gba divorce òun mọ̀ fomi lónìí àti níní ìlọ́rọ̀ ní ìlérò nínú ìyà nínú ọrọ̀ ó lóun apètò ọlọ́run ọbọ̀ yanjú ogun ayé rẹ o ṣàmọ̀ ṣe jẹ́jẹ́ o ọmọ rẹ tí wọn lọ gbọ́dọ̀ kọ bàbá rẹ tí wọn láwọn ò gbọ́dọ̀ wá dálé mo sú pásítọ̀ ṣọ́ọ̀ṣì yín tó pé ọlọ́tí ẹ̀jẹ̀ ẹ̀tọ́ jẹ́ wájú pẹpẹ kò burú ìyá ìjọba ara yín débì kan ó débi pé òun ò máa dùn láti wá wá sí ibi tí ìlú ibi tí àwọn ti jọ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ yẹn tó jẹ́ tóun àtọkọ ẹ̀ ń gbé òun ò tiẹ̀ fẹ́ because hatred yẹn ẹ̀mí ìkórira a máa wá látọkàn òun sọ́dọ̀ ọkọ ẹ̀ òun ò dẹ̀ òun dẹ̀ mà pọ́kọ ẹ̀ lọ́yàyà tó bá ti rí àwọn tán ọjọ́ rẹ̀ ó máa ń ṣe dáadáa but ibi tó kù sí yìí náà ni pé so òun ò dẹ̀ inú òun ò lè máa dùn tó ń so òun ò kì í fẹ́ wà lọ́mọ́ ju pé kó máa pè é ó láfi bó ṣe wá di ọ̀sẹ̀ tó rí kọjá lọ gbogbo párábìnrin yìí tọ́jú ọ̀rẹ́ uma yẹn gbogbo pé ó wá sọ̀rọ̀ yìí fún wa ọjọ́ ṣẹ́gun tuesday tó rí kọjá lọ yìí àmọ́ bí àlàyé ti ń ṣe yọ̀ọ̀fẹ́ jẹ́ bí ìjẹjọ́ òde yìí bí ọjọ́ sátidé ìjẹjọ òde yìí ni orí lápẹ̀lẹ́kẹ̀ yẹn lápẹ̀lẹ́kẹ̀ tó sì rí ó ní lọ́rẹ́ ẹ̀hún bá pè látòrí ẹ̀rọ ìléwọ́ rẹ̀ ó ní àwọn ti sọ̀rọ̀ tipẹ́pẹ́ inú wọn á dùn pé àwọ náà rántí mi lẹ́nìí lágbájá ó ká o ó rántí mi lórí àwọn ọmọ mi ṣàǹkọ́ èmi náà pè é ní nígbà tí wọn náà wọ́ ọtí ẹ̀ òkè yá sí fóònù ọ̀nà òyìnbó dẹ̀ ti ṣayédẹ̀rọ̀ báàbá lórí ọ̀fẹ́ àti máa ra ara wa dédé bàbá ń pera wa náà mo wà mo lẹ́nìí ló pé níbo ló wà international. akínlọ́sẹ̀ tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ bá mi dá sí i. ibà níbo ló wà ọ̀rẹ́. àní ní. àní kí ló ṣẹlẹ̀ kí ló ṣe àwọn ọmọ àwọn ọmọ ńkọ́ lágbẹ́já ńkọ́ tàmẹ̀dù ńkọ́ làgásẹ́gbẹ̀ ńkọ́. èwo ló ṣe pàtàkì. ó wà ní ibi báyìí báyìí of course ìyẹn nílùú ibi tí wúmà yẹn ti ń ṣiṣẹ́. ló sọ pé wò ó mi mind jọ nítorí ọlọ́run máa bọ̀ níbi báyìí báyìí hospital báyìí báyìí báyìí lòún wà. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ayáwé tòbí a ò gbọ́dọ̀ ẹ̀yin kọ́ rèé. wíwẹ́ dáyà ẹni ó lóun ní ah, ó dáa o ṣọ́bọ̀ pé weekend láwà jọ́ kí òun ṣe àwọn kọ̀ọ̀kan tó yẹ kóun ṣe sílẹ̀ ńlé because òun lè má lè dé because time tó pò ń sí ilẹ̀ ti ṣú already òun lè má lè padà ayé dẹ̀ ti gbẹgẹ́ ah, má wọ̀rì òun ṣáà máa dé òun á dé òun á jọ o make sure pé ó dé o tó bá tiẹ̀ jẹ́wọ́ nìkan lòun ó lè uh, ṣàlàyé ọ̀rọ̀ ara òun fún tóun sì kó àwọn ọmọ òun lé ọ lọ́wọ́ tọ́mọ mọ̀ pé ó ti di pé ọ̀ gbọ́dọ̀ fìyà jẹ àwọn bíi báwo kí ló ń ṣe alọ́sítútù báyìí báyìí tó ohun yẹn sí pé àkí ah, ah, ló ń ṣẹlẹ̀ balabala balabala ó lè ló ń bá pe ọkọ òun pé ah, ẹjọ́ o báyìí báyìí o àti ríra ti pẹ́ ẹ̀ mọ̀ pórí fóònù láti pera wa ẹni báyìí báyìí báyìí báyìí ló bá bẹ gánà ó nígbà tóun ó di hospital ibi tá a wí lóòótọ́ wọ́n ti gbé pop sápá kìnní apá àlàáfíà pop wà lẹ́sẹ̀ ọ̀tún ẹsẹ̀ tìsàlẹ̀ plásítà rèé ní gbogbo ẹ̀yìn gbogbo apá bí àyà ojúlọ́yọ̀ kọ̀ǹtọ́ yìí ó lòun ta kété sẹ́yìn lòun sáré sá pé ìwọ rèé kí ló ṣẹlẹ̀ ó ní accident ni níbo ló lọ níbo ló ti ń bọ̀ ṣọ wọkọ̀ alẹ́ ni. tó o fi rí bó ṣe rí àwọn tó wà nù mọ́tò yẹn bóyá náà máa yè ẹ̀yin mélòó lẹ́wà nù mọ́tò ni ṣáà ṣe fún mi dàgbà ìyá tó bí mi sáyé. ó ní ó sì bọ́ sí táìmù táwọn nọ́ọ̀sì tó fẹ́ ṣe ward round tí wọ́n ń ṣe ìtọ́jú àwọn tí ń gbàwòsàn lọ́wọ́ wọ́n wá lé gbogbo àwọn èèyàn bọ́ta ẹ̀ bọ́ta bẹ́ẹ̀ bá ti ṣe kòǹgẹ́ rẹ̀ ní ẹ máa mọ̀ ẹ jọ gbogbo ẹ̀yin àlejò tó wà ń bẹ ẹ jáde síta o ẹ jẹ́ ká ṣe ward round afẹ́ treat wọn o ó ní ìgbà tí wọ́n lé àwọn bọ́ta ó lóun gan mọ́lẹ̀ ni pé òun ò lè gbẹ́sẹ̀ jáde wàá wọlé padà mo máa ṣàlàyé fún ẹ ó nígbà tí wọ́n sì dá lóhùn tán tí àwọn nọ́ọ̀sì dókítà jáde ní wọ́ọ̀dù yẹn ó ní inú wọ́ọ̀dù tó wà wọ́n lọ bíi mẹ́rin òun wá wọlé padà pé ah lágbájá adébólóló tó yẹrú ah accident tó mú ẹ báyìí ah, ah ló drive ah, ṣé ni ẹ ti mú nǹkan ni. ó ní torí kò sẹ́ni tí ò rí tí ò ní mọ́ sáré ronú accident. ó ní àǹtí kò mà kí n ṣe accident home accident mà ni. mo ní ó ní ọkọ ẹ ló máa nà ọlọ́kọ ẹ̀ ló nà yàtìyàtì yìtìyìtì yàtìyàtì mo ní ẹ ẹ ẹ ẹ ẹ mà ní ẹ bá pop lápá ẹ mọ̀ lẹ́ẹ̀ bá pop lẹ́sẹ̀ a ó ní ló ṣe ń dùn pé fóònù òun yìí o ẹ bá rí òun snap ẹ òun ẹ wò ó mo lérò yìí nìyẹn bàbá sì ọmọ ìyá wọ́n ní wọn èyí dálé mọ́ṣú nílé àwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọ́n ní ọlọ́run ò faramọ́ divorce apá ti re bọ́ọ̀lẹ̀ bètè ẹsẹ̀ re bọ́ọ̀lẹ̀ bètè pop lápá pop lẹ́sẹ̀ ẹ má gbàgbé ògbéyàwó ọdún mẹ́sàn-án ni o ẹ má gbàgbé ọmọ mẹ́ta wà láàrin wọn. kò yẹ kó pọ̀ síbi gan-an oríwo là á kọ́ sígbẹ̀dù mo ní madam kí lẹ́yìn wá fẹ́ ṣé wọ́n máa yẹn mọ̀ pé wá sí fresh fẹ́ ó ní náà ó ní òun ló ń kà ó ní bọ́bọ̀ ṣe ti kúrò lọ́jọ́ sunday tó ń sùn mẹ́mọ́júmọ́ tó ń lè bá ṣàwọn kan wo àwọn ọmọ eh, ọmọ pẹ̀lú ọlídé la wà kò sẹ́ni tí mo fẹ́ fa àwọn ọmọ ṣọ́ ọlọ́run dúró tiẹ̀ o ṣọ́ṣá ti jẹ́ káwọn pẹ́rẹ́ǹtẹ̀ mọ̀ pé bí lo wà ṣá ó lọ ní òun ò mọ̀ mọ̀ pé wọ́n ni àwọn pè wọ́n náà ni bóun tó ń jẹ́ òun ọ̀rẹ́ tó fi lè pòun tó ń jọ rẹ̀ wàá pè wọ́n náà ni pásítọ̀ chọ́ọ̀chì yín yẹn ṣé o dẹ̀ ti pè é ṣé o dẹ̀ ti já kán mọ tó ń ṣẹlẹ̀ pé ibi tó wà rèé àti condition tó wà ọlọ́lọ́hún wá pè wọ́n ni o ò ṣe ní pè wọ́n òun ti lọ́ ń tòun o wọ́n á tó wá wẹ̀ tó bá dijọ́ Tuesday. ẹ̀yin ènìyàn ẹ má jẹ́ ń tàn yín. ètò jẹ́ kí wúmà yẹn wá mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ wá sọ̀rọ̀ fún wa ni pé ara ń ta ó fẹ́ kí a mọ ká gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ kò dẹ̀ àwòrán tó dẹ̀ fẹ́ fi hàn mí fóònù rẹ̀ ò sí. Si ó wá try láti fún mi ní nọ́mbà woman yẹn mo wá pe woman yẹn láti bí báyìí báyìí láti ń pè yín madam ẹ experience. pẹ̀lú ọkọ ẹni èwo ló ṣe pa. ní àkájọ báwo ni a ṣe gbọ́ ọ̀dà oh. o ẹni tó jẹ́ agbọ́wọ́ àwọn wájú wa ẹ bá wọn sọ̀rọ̀. ní àdúgbò. wọ́n ní ọ̀rẹ́ mi ṣé wọ́n ló lọ sí fresh anyway o ṣe anyway o ṣe ẹni ah ok madam ẹ má sọkún mọ́ kákan fi confirm náà ni. gbọ́dọ̀ kọ̀rọ̀. ọ̀rọ̀ rẹ o. ẹni a ò gbọ́dọ̀ kọ̀rọ̀. ó bá mi sọ̀rọ̀ náà lánàá torí mo wá ń try láti máa pè báwo lára yín ọkọ yẹn wà nǹkan ó ní kò ní yọjú sí hospital tó bá ti nà òun lébi páwọn neighbor ló máa gbé òun lọ sí hospital kò ní wá òkè tára tí yín bá tún ti wá yá tán <laughs> ẹ tún máa ń padà sílé ok ṣé pátá tẹ bá ti wà ok sìn ṣe bẹ ṣáà ti tún máa padà ẹ mi ní choice àǹtí ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o tó bá mi sọ̀rọ̀ lánàá mo pè é ó miss call mi ó wá pè é àǹtí ẹ ṣe ẹ ṣáà ṣe ṣáà máa gbọ́ múlẹ́rọ́ làárọ̀ tí torí kò sí náà hospital tó ń dẹ̀wà ìwọ̀nba fóònù tó ń bá charge táwọn èèyàn bá fi pèpè báwo lára báwo lára wọ́n ṣáà try ṣá ẹ try kẹ́ ẹ mọ́nítọ̀ múlẹ́rọ̀ tọ̀la nkáwọn èèyàn bá wí ẹ wù sóye yín mà. ọ̀rọ̀ rèé domestic violence ó ṣe wá di lápeléke kí ni kórìbìnrin yìí ó ṣe ẹ mà pálọ̀ wò sí faramọ́ ìtúká lóòótọ́ kò dáa kéèyàn máa divorce divorce ò dáa àní fẹ́ kó divorce bí pásítọ̀ chọ́ọ̀chì wọn náà ṣe ní ọlọ́run faramọ́ ètò múlẹ́rọ̀ gan faramọ́ ìtúká ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ní kò sí yàrá tí ó dé sí wọn èyí dálé muṣú nílé àwọn kó máa fi omi wọ́tà lò ó kí lẹ́yìn ọ̀wà wí sí i nítorí àwa ọ̀gbọ́n àwa ọ̀mọ̀mọ̀ràn tá a bá fún un ṣébi tíyà àti bàbá rẹ̀ fọ̀rọ̀ tì sí náà ni ẹ̀yin náà rò pé ká fi sí ṣé bẹ́ẹ̀ àbí ojú wo lẹ́yìn ìwọ̀rọ̀ yìí. Zero zero Zero zero eight eight three three two two ten fifty nine. seven seven seven seven ten fifty nine. plus two two two two three four eight zero nine 234809222 1059 ọ̀rọ̀ rẹ o ẹ̀yin abiyamọ. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Start every Ramadan day with the strength to carry out your physical and spiritual duties faithfully. Have your sahur meal with your favorite Hollandia evaporated milk and go on with the strength to milk the blessings of the day by doing your religious duties faithfully. Make it your best Ramadan yet. Ramadan Kareem from Hollandia Dairy and Chivita Fruit Juice. No matter where you go, no matter how we be. I go always ready for you. Anything where you chop, oh, whatever you drink, oh. I got a the bar for you. All I ask in return is that you treat me a little better. It's I go. Toilet cleaner. My hygiene, now your own door. Oh, I go. Toilet cleaner. It's a win-win for me and you, so make we win, oh. Ramazan. At ShopRite, get all the essentials your family needs this Ramadan, like Cadbury 500 gram Bonvita beverage and 5 Luna evaporated milk for 2,399 naira 99 kobo, and 6 Mortar Guinness bottles for 999 naira 99 kobo. Wishing you all a rewarding holy month. ShopRite, lower prices you can trust always. Prices valid till the 24th of April 2022. Start every Ramadan day with the strength to carry out your physical and spiritual duties faithfully. Have your sahur meal with your favorite Hollandia evaporated milk and go on with the strength to milk the blessings of the day by doing your religious duties faithfully. Make it your best Ramadan yet. Ramadan Kareem from Hollandia Dairy and Chivita Fruit Juice. Sumbo, Sumbo, where are you going looking like you want to beat somebody? My sister, see me see trouble oh. Abeg, see waiting I order, see waiting the Liliva give me. It resemble and I don't pay online oh. Chai, now why me I they like buy online only on Jumia? Because I keep pay on delivery and return or change my item for free if I change my mind. And you tell me before oh. Now Jumia go they buy from going forward. For first, that's in apparel. Now me and you today. Sumbo, Sumbo. Enjoy peace of mind that comes with pay on delivery when you shop on Jumia and avoid stories that touch. Jumia, your every Day delivered. Sumpo. why are you going looking like you want to beat somebody my sister see me see trouble o oh. abeg oh, see wetin i order see wetin dem leave. fresh fm ti dára pàápàá yóò fresh 105.9. oh five point nine àwa gangan làgbáyé mọ́ka rédíò ẹlẹ́rọ àmì òjẹ̀jẹ̀ tó ti digi àlọ́yè káàkiri àgbáyé gbogbo ayé ló ti mọ̀ wá ládùn bárìn má kábàámọ̀ ẹ̀yin náà ẹ béèrè wò lọ́wọ́ àwọn tí ń gbé ìkéde àti ìpolówó ọjà wá sórí fresh fm bá a ṣe wá ń fọ̀ gbàgbàgbalẹ̀ ní tìbútòrò ìbàdàn àtàgbègbè rẹ̀ tí gbogbo ayé sì ń fẹ́ láti bá wa dòwò pọ̀ pẹ̀lú ìkéde àti ìpolówó ọjà wọn èyí ló fà á táwọn aláṣẹ ìkànnì yìí fi fàǹfààní sílẹ̀ fún gbogbo ẹni bá fẹ́ jí aṣojú iléeṣẹ́ fresh fm láti máa gba ìpolówó àti ìkéde wọlé ìyẹn láti gbogbo ìjọba ìbílẹ̀ tí ń bẹ níbàdàn àtàgbègbè rẹ̀ bí ìwọ bá wá jẹ́ ọmọlúwàbí tó o ṣe é fọkàn tán tábẹ́rẹ́ rẹ̀ sì lókun dì í tó o fẹ́ jẹ́ advert rep iléeṣẹ́ wa tètè kàn sí wa láti wá gba fọ́ọ̀mù tiẹ̀ lẹ́ka ìkéde àti ìpolówó ìyẹn commercial department fresh one oh five point nine tí ń bẹ ní challenge nílùú ìbàdàn ìlànà ẹni bá yára lògùn gbèlà ó fi ṣe o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí bó o ṣe lè di advert rep iléeṣẹ́ fresh fm pè sórí nọ́mbà yìí zero eight zero six four three zero four seven seven three zero eight zero six four three zero four seven seven three fresh one oh five five point nine fm ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ láti pàṣẹ ìrírí aláìlẹ́gbẹ́ ló gbé wa sókè téńté tábìlì. fresh fm ti dára pàápàá yòó. ẹ̀yin abiyamọ. ibo ló wà ojú rẹ̀ dá ọ̀rọ̀ mi kò yé mi. ẹ dá sí o ẹ bá ní dá sí o ẹ bá ní dá sí o kí ni kò ṣe o kí lọ́nà àbáyọ o kí ni ìgbésẹ̀ tó kàn o. hello. hello ma. ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ ma. ẹ kú ìtọ́lá máa fún iṣẹ́ o. àmì o. mò ń pè látọlógún ẹrú. yes ma. ẹ jọ ibi tí wúmà yẹn bá wà tó bá jẹ́ pé ìyá àti bàbá tó bá ní àbẹ̀tẹ́lẹ̀ tọkùnrin yẹn bá ń fún wọn kó rọra pátì kọrọ ayéré àjùkọ ọ̀rọ̀ lọ kókó àwọn ọmọ ẹ̀kọ́ lọ máa dágbé eléyìí tí wọ́n lù tó jẹ́ ìlú mọ̀ká olórin yẹn nísìnyí báyìí òkú ló máa ń jẹ̀bi tí àwọn ìyá àti bàbá ẹ̀ ká bá lọ́mọ míì tó bá yẹ pé wọ́n fẹ́ fi ṣọmọ tó bá yẹ pé wọ́n ti pòun ṣẹrú kó wọn yọrọ ẹ̀ kúrò lóko ẹrú tó bá kú ní ìsìn kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún arákùnrin yẹn bẹ́ẹ̀ ni arákùnrin yẹn àwọn àyà dájọ́ sọ pé kán ló tọ ọmọ ta ló fẹ́ tọ́jú àwọn ọmọ ṣé kò rẹ́gbẹ́ níta tó lè máa bá jà ní kí lóbìnrin ṣe kí nìkan tí ì bá ṣe fún obìnrin tó ń tẹ̀rẹ̀ sílẹ̀ tó ń tó ń tẹ́ ara ẹ lọ́rùn lára ẹ̀ wo ni ò bá ní egúnlé wọn wo ni ò bá wà lórí ẹ̀ hmm. tó bá dẹ̀ di kan rán jìdá kóbìnrin yẹn gbàdúrà kọ́lọ́run mọ́kùnrin yẹn kúrò ńlẹ̀ ah. tóun ò bá lè jẹ́ tábà bí òun tí ò bá gbà ah. káwọn èèyàn pé kankan yára wọn nípa tara ah. kọ́lọ́run kó palẹ̀ mọ́ kúrò ńlẹ̀ náà. <laughs> lù tán á tún tẹ́ra sílẹ̀ fún á tún máa bá a ṣe ránu hmm. kí nìkan tó dé kóbìnrin yẹn kúrò níbẹ̀ tó bá ti di para ẹ̀ yá ọ̀rọ̀ fẹ́ kankan kọ́ ọlọ́run ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ aláàánú lọ́lọ́run wa tó bá ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó náà bójú wolẹ̀ kó ń wo ti kú àti àjíǹde olúwa dáríjì mi kì í ṣe pé ìfẹ́ inú mi ni mo ṣe gbígbé sẹ́yìn tó mm. wá dìgbà tó bá lù tó lọ rí mọ́ kòtò mi ó ń láǹdì sọ sítù báyìí ni làwa fi ń gbọ́ tó bá ti dẹni kòtò kò sẹ́ni tó fẹ́ gbọ́ mọ́ mm. ojú mẹ́wàá òjòjú ẹni tó bá fẹ́ mm. obìnrin míì wọn lè bá mójútó ọmọ rẹ̀ tóbìnrin míì tó bá fẹ́ gan ó lè má wù wá tẹ́lẹ̀ tí yẹn wù tí a ti kó kúrò mẹ́rin náà tó bá ti rí pé lúlù pọ̀ jù kí ló dé ó ti ṣọ́dá láàbò ara nà ṣó lè wà láàbò ara kó tó tiẹ̀ kó sọ pé òun fẹ́ tẹ̀ yín ah, ẹ kú ètò ọlọ́run máa fún yín ṣe kó kúrò níbẹ̀ tó bá ti kúrò lọ sí kó kúrò níbẹ̀ ah, kí ló dé ó tó gẹ́ ah, ọlọ́run fún yín ṣe o ẹ kú. hello múlẹ́rọ ni ẹ káàbọ̀ hello ojú òpó ti kún àwọn abiyamọ ń ta ẹ̀mí ẹ káàárọ̀. ẹ káàárọ̀. a kò ojúmọ́. ojúmọ́ ayọ̀ rẹ̀ gbẹ̀ngúlò. ojúmọ́ dùn ojúmọ́ tẹ̀síwájú. ẹ ṣeun gbogbo ilé wa ń kọ́ nílùú yín bẹ̀ yẹn o. ẹ balógun olúbẹ̀ngà ni. mo ti mọ̀. ẹ n kò ṣe láàárọ̀ ojú kí ni ìbàdàn sọ kó dáa. kí wàá ní o. ó wàá máa ọ̀rẹ́ mi amọ́lólú ìjọba fẹ́ ra fóònù fún ẹ ajọ́ lọ́nìí ẹ̀yìn gbà tí ó dẹ̀ tí gbà tí ó dẹ̀ tí ìwọ̀n tó ìtí mo fẹ́. ó ra lẹ̀sẹ̀ lẹ́bù. gbẹ̀ngà balógun nu wo wo wo wo wo wojú mi wojú mi kò sí ọwọ́ rẹ báyìí. ní ìwojú ẹ ní ìwojú ẹ láti kọ̀ ọ́ láàárọ̀ yìí. kọ́ ọ pa irú ẹnu rẹ kọ́ ọ parẹ́ fóònù ọwọ́ ẹ̀ tó yẹ pé díẹ̀ la máa wá fún tamati rẹ̀ sí ibi tí abala ah, ló bẹ̀ta. gbẹdẹgbẹ nga balógun ọparọ́ fún ọ ni pèmí padà ọwọ́ ń romí ló rà fún mi. Ah. Eh, mhm. èrò tó dájọ́ lọ rà ní. ọ̀dà ah, ẹ ṣáàyànjú ètí ń bẹ́ ńlẹ̀ yìí ká àtò lè tiwa lábẹ́ aṣọ ẹ jẹ́ àyànjú ẹni tí tiẹ̀ bọ́ ta yìí. yà á kó lórí ẹ pèmí padà ọwọ́ ń romí ní ìbálòwọ̀ mi ìtàn wí pèmí padà ọwọ́ ń romí náà alade ń wọlé fóònù ọwọ́ mi ọ̀dà mọ́ bínú <laughs> bàbá ilé ọ̀kan ọ̀rọ̀ rẹ o. Hmm. ẹ ṣe kí ẹ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn wọ́n ní ojú sùnùkù tàbí ọ̀rọ̀ sùnùkù ojú sùnùkù la máa fi wò ó kí ẹ rí kéèyàn bá ti ní ọkọ àbí ìyàwó tó bá ti di pé àmúdìdì jọ sọ pé gbẹ́nu ẹ sọ̀rọ̀ wọ́n fi ń búra wọn hmm. àgbóyè ẹ̀ ṣe kinní kan àbí kinní kan ṣe nǹkan a ti mọ̀ pé tó máa gbẹ̀yìn rẹ̀ náà ni pé wọ́n máa nara wọn àbí kọ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn. so èmi ó dáa kéèyàn ìyàwó àtọkọ kọ́ má máa búra wọn gbogbo nǹkan tó bá ti ń jọ ṣe fúnra wọn wọ́n kọ́kọ́ máa fi ẹ̀mí ìrẹ̀lẹ̀ ní sùúrù kọ́ máa fi bára wọn lò. ṣé wàá rí. tí àwọn tó ṣẹlẹ̀ báyìí. ọkùnrin tó ń lò ìyàwó ẹ̀ ọkùnrin tó ní ìyàwó ẹ̀ láti máa ń sọ tipẹ́tipẹ́ náà sí tó bá ní ajáde ilé rẹ̀ kò sí yàtọ̀ ní wọn. èyí hmm. wọ́n ní ìyàwó àtọkọ tó bá ti jẹ fẹ́ra yẹn ti di ara kan. wọ́n ní ìpè tó ná ìyàwó ẹ̀ ó na ìyẹ́ ẹ̀ ó na ara ẹ̀ ni. Hmm, ó na ìyẹ́ ẹ̀. ọ̀dà nígbà tó bí ìyẹn wà ìyá ẹ̀ ló ná hmm. obìnrin tó wà lọ sí àbójúlọ́gbọ́n ti lọ gun àyẹ̀ lọ sí káàdì tó wà yẹn nígbà hmm. àwọn ọkùnrin lèmi kàn máa rọ̀ lóòótọ́ paná paná ikú obìnrin pọ̀ gan wọ́n pọ̀ ṣùgbọ́n àwa la máa rò pé àtiwá bíyàn bá tọ́lọ̀ bá ti wá bí ọlọ́run bá ti gbà síyàn lágbádá òun ni kó máa yan ìtò burú jù ni pé kẹ ká ọkùnrin yìí lórí ìyàwó yìí kẹ bá ka wọn báyìí tẹ wò ẹ palẹ̀ torí bí ẹ bọ́ta. Hmm torí tẹ bá bí méjì tí nǹkan kan ṣẹlẹ̀ ẹ bí àwọn èèyàn gbọ́ òkú bẹ́ẹ̀ bá dùn lálábàárà tọ́lọ́pàá bá gbọ́ sí wọ́n lè jọ ọkùnrin yẹn fẹ́ràn nínú ìgbà tó bá wà lẹ́wọ̀n yẹn kí ní ìṣẹ̀lẹ̀ tó bẹ̀ yẹn ọkùnrin náà yóò tó mọ dùn lọ bí ẹ ṣe ní. ọ̀dà in a situation tó wá jẹ́ pé. gbogbo ọkùnrin tó ń na ìyàwó. ọ̀pọ̀ ìyàwó bẹ́ẹ̀ bomi sí lẹ́nu ibẹ̀ lẹ́ẹ̀ tó sì wá jẹ́ pé àlùpàmọ́kù náà ni eh, punishment tọkọ rò pé n tó rò pé òun lè fi dáyàwó òun lára náà ni nílù kì í ṣe gbogbo obìnrin nípa mí ikú ti sorí bẹ́ẹ̀ sọ́kọ o àwọn obìnrin míì wà tó jẹ́ pé eh, ọkọ gan bá ti sọ̀rọ̀ ju ẹkún wọn ò bù sí. ìyá rògbòtò mò ń gbọ́. ìyá rògbòtò mò ń gbọ́. kò sẹ́ni tó bèrè bá jẹ́ pé nǹkan kábomi sílẹ̀ ní kábà ń bẹ̀ ni hmm. tí ò ṣe nǹkan kan tọkọ rẹ̀ kàn ní débi tí ó kì í mọ́lẹ̀. bẹ́ẹ̀ hmm. ah, bẹ́ẹ̀ orí ẹkùnrin yẹn ó yẹ kán mú lọ sáárò yìí nǹkan ní ìgbà wa ṣùgbọ́n tí kò ẹni tó bínú òní máa nà yàn gómìnà kí kàdédé wọlé kí kàdédé sí àwọn ìmọ̀lẹ̀ kí máa bẹ́ẹ̀ sí nǹkan ọ̀dà kí lọ́nà àbáyọ ó ti rí báyìí sí. tí mo sọ ni pé kí gbogbo ọkùnrin ní sùúrù uh-huh. no matter the situation gbogbo ìwà tó béèrè báàlù sí wọn uh-huh. kí wọ́n fi sùúrù sí pé bó bá bí nǹkan bó bá bá rò pé tó bá fẹ́ lẹ́yàwó ẹ̀ tíyàwó ẹ̀ bá ti tó bá forí gbàgbére tó bá gbábẹ̀ lọ́nkọ́ àbí àwọn olóṣì tó forí gbá nǹkan tó wá bá bẹ̀ lọ. ọ̀dà kí ni kí kí lọ́nà àbáyọ sí tó wà nílẹ̀ yìí. ká ní sùúrù kẹ́rì tó wá wà nílẹ̀ yìí ibi tẹ̀ bá dálé mo sún ni pé kéèyàn kó lọ ní ìyá àti bàbá yà ni. bẹ́ẹ̀ni ìyàwó tó ti lọ lé ọkọ tó ti sọ lóko tó wà padà. kó má dání mo ní náà ni pé ìyàwó tó ti lọ lé ọkọ ẹni ọmọ tó ti lọ sí fọkọ kó tó wà padà. ó wà padà sọ́dọ̀ àwọn òbí ẹ̀. onídàlẹ́ mm, mo sún òkè ló dálé kí màá yẹn kó má dálé mọ̀tú kó lọ gbalé síta kó mọ̀ kó lọ níbi àti bàbá ẹ̀ o kó mi ìfẹ́ kó dálé mọ̀tú bẹ́ẹ̀ ṣe sọ yẹn ṣùgbọ́n kó lọ máa gbé lọ tó máa lọ dá gbé nígbà tá tó kò dẹ̀ kọ́kọ́ ẹ̀ lẹ̀ kó má dẹ̀ kọ́kọ́ ẹ̀ lẹ̀ kó má tọ́jú àwọn ọmọ ẹ̀ ọlọ́wà wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wọ́n bá ní èmi mò ń padà lọ bí àwọn tó sọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ ni bá bọ́ lẹ́nu o ti tán nìyẹn ah. ọkùnrin yóò tó fẹ́yàwó mi. ọlọ́run kò rí àbílẹ̀ mi o ọlọ́run ní jẹ́ dálé mo sùn ẹni ò lọ gbalé síta. ọ̀dà àwọn náà ń gbọ́ àwọn náà ń gbọ́ ẹ káàárọ̀ o yàrá àlejò ti mẹ́lẹ̀ tiwa àwọn àlejò àwọn ọmọ wa ń gbogbo gbà ẹ lọ́wọ́. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ma ẹ ra ọkọ ojúmọ́ inú mi dúpẹ́ mo wọlé lé láti jọ mo ti wọlé. ó kọ yín bọ̀lẹ̀ tí ìyá ó kọ yín bọ̀lẹ̀ tí ń dá sí. Ah. orúkọ mi yẹn kì í ṣe orúkọ mi yẹn tí o ti máa dárúkọ mi rùn yẹn á mọ̀ mi ẹ má dínú mà ó ti ṣe mí rí o ó ti ṣòbìnrin ó ti ṣe mí rí oṣù mẹ́ta ni mo ní orthopedic. wọ́n ná wọ́n ná ẹ̀yin náà lánàá kan lápá àbí ẹsẹ̀ lóore. mẹ́ta three months three months ni mo lò ní orthopedic. ẹ eh, mi nẹ orthopedic ní eh, friday ní orthopedic yẹn wà ní gbòógì. ẹ mọ̀ ṣáda ọkọ ọkọ yín náà ló lù yín ni àbí ẹni accident. ọkọ mi ni ṣé ní kò tó mo eh, fẹ́ sọ fún yín náà. ẹ bímọ fún náà ẹ bímọ fún báyìí bí ẹni ah. náà. ẹ wò mo bímọ fún un ṣùgbọ́n mi ìbí mi mọ̀ ọlọ́mọdé mi ìbí mi mọ̀ nǹkan tí mo kàn lè fi advice mo lè fún àǹtí yẹn gẹ́gẹ́ bí mo lè sọ tó bá yẹ pé tó níṣẹ́ lọ́wọ́ tó wà hard work mà ẹjọ́ mà ẹjọ́ mà ẹ bá mi fún ní good advice pé kó lọ ṣe kí ni. ẹ ṣe ń fún iná ò ń gbọ́ aláwọn gan mọ́nítọ̀ wa báyìí. ọsítù tó wà yẹn kó lọ wí kó lọ wẹ tó ọ̀rẹ́ yẹn kó pè kó lọ bá wí kó lọ rí straight from ọsítù kó gbà lé tó bá gbà lọ kó yẹ pé wọ́n rùm ní mọ́mí wa kó máa lọ gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ní ayọ̀ àti àlàáfíà hmm. kó rárá fi ọkọ ẹ̀ síbẹ̀ tó bá ní pé kó tún padà sọ́dọ̀ ọkọ yẹn à ẹ mà rèé o ó máa wò ó ó máa tún kọ́ǹtínú ara ẹ̀ o mọ́mí wa tó bá lè ṣe wà láyé ni o ní pé ọmọ mi ìyá ọmọ mi ìyá ọmọ mi tí pásítọ̀ bá sọ fún pé kó má ṣe ṣe pásítọ̀ náà ṣe bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ àbí àfáà náà ṣe bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ ẹ̀jọ̀ tó lè ti sọ ọlọ́run ẹ̀jọ̀ má bínú mà ó ń dùn ní in fact ó láti dájú tí mo ti ṣe tàbí tọ́ba tí mo ti ń gbọ́ program yìí báyìí mi ìwọlé rí láyé mi mo wọlé lè ní inú mi jẹ́ tó dùn gan ẹ jọ mo bẹ̀rẹ̀ nítorí títọ́ ọlọ́run ọba mo fi bẹ̀rẹ̀ bá mi dé obìnrin yẹn kó má fi owó mọ̀ ilé ayé kó má dààmú ilé ayé ẹ wò ó náà jẹ́ pé ojú mi ọmọ kọ́kọ́ ni mi ojú mi bí i ó ti black. wọ́n ti bà fáìgà ìtàyé náà jẹ́ ó bí black ẹjọ tó ti tọ lọ́wọ́n ọba wọn kó sàfẹ́lá fún mi lọ́wọ́ àtọ́kùn ìlọsílẹ̀ yìí àti ní pé òun fẹ́ òun ṣe lé mo ṣú ní sísígùmọ̀ dá ti pọ̀ gan ó dẹ̀ ní sísígùmọ̀ dá ti pọ̀ ó ní rí ìwé gbogbo wọn kọ́ ni olórí burúkú mm. olórí burúkú obìnrin náà wà o mm. wọ́n ń ṣèrànú wà o mm. ṣùgbọ́n òun ilé tí mo tẹ̀ ń sọ ìdẹ́ṣẹ́ ń sọ yìí o èmi bẹ̀ nítorí tó lọ ó dẹ̀ ń bẹ obìnrin yẹn náà tó bá fẹ́ ní ilé ayé ọmọ ẹ̀ ló tó bá fẹ́ ṣe ìyá ọmọ ẹ̀ kó tètè ṣe kí ni kó sa eré kó Ah, ẹ jọ máa kó máa fi gírin kó tètè lọ síbi tó máa gbé ọ̀rẹ́ yìí ti múlẹ̀ jọ máa bínú ma ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yẹn náà wàá wà kò ní ilé náà lè dárò ẹ ṣe àdúpẹ́ ẹ pẹ̀lẹ́ ma. hello. mọ̀mí jílẹ̀ káàárọ̀ mà àwọn tó jọ mẹ́ta àti fún mi ó mà tó jọ mẹ́ta mo fọjọ́ mẹ́wàá mo pè pé mo ti pè lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ni ìjà ah. dandan ó gbọ́dọ̀ wọlé orílẹ̀ èdè ó tún gbẹnu tán. ọ̀pẹ̀lẹ̀kẹ̀ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta máa gbogbo Glasgow nǹkan máa. but for how long la fi máa máa advise àwọn obìnrin pé kán mọ̀ ìgbà kan máa yẹra hmm. for how long jẹ́ mọ̀ pé ó dẹ̀ máa ń wà painful fún mi pẹ̀lú gbogbo bá ṣe ń pariwo tó for how long for Christ sake why would you allow a wee boy bí ọ̀rọ̀ àwọn Scottish wọ́n á ní wee boy hmm. because that type of man is not a man is a boy a coward why, why will you allow such a man to kill you tó dẹ̀ yín tó yín dúró hmm. ẹ wo tóbìnrin ta sọ ní nǹkan bíi three three four weeks ago hmm. tó lóun ti gba kádàrà fún sọ pé báwo lèèyàn ṣe ń gba kádàrà burúkú kó gbà kó dìjà ni for how long tí ọ̀rẹ́ wọn yẹn kọ́ jọ̀ kọ́ support wọn hmm. àwọn family ṣẹ́rí ìyá yẹn ìyá yẹn ti bí tiẹ̀ ó ti tọ́ o ìyá yẹn ò wá fẹ́ kó ń dúró kó tọ́ àwọn ọmọ tiẹ̀ kó má tẹ tó bá máa kọ̀ ìyá ní ìyá kó kọ ìyá ní ìyá ìyá tó bí mi tó tọ́ mi dàgbà tí yóò dí wọn ọ̀nà pa débi tí òrí mi dúró tọ́ mi tó dẹ̀ ní dúró kéèyàn kan pa ní wọn ò ń hmm. tí ìyá ọba support default èmi support ẹ̀ by all way pẹ̀lú hmm. situation yìí. Hmm kóbìnrin yẹn kó jọ kó ro ti ara ẹ̀ káti ẹ̀ ti tàwọn ọmọ sílẹ̀ for how long hmm. àná mò ń gbọ́ interview tán ṣe fún ìyá Osinachi hmm. mo wá wò pé ìyá yìí náà gọ́ jẹ̀bi ọlọ́màjẹ̀ ká jẹ̀bi ìyá yìí ah. jẹ̀bi gbogbo ah. àlàyé yìí kò ká mọ́ eh. torí yóò ti bọ́ sómi already àlàyé yẹn ò kà mọ́ why will you why why why will your marriage get married to a man to that extent pé ìyàwó ẹ̀ ń bímọ kìíní ìkejì ìkẹta ẹ̀kẹrin wọn gbà kó lọ yọ fọ́mọ ẹ̀ tọmọ yẹn dẹ̀ dúró síbẹ̀ tó tó rìn òhò kó kó kó fèpèsè pé kọ́ lọ́ọ̀ eh. kó dà wọ́n rú eh. for how long bẹ́ẹ̀ ni gbogbo àwọn pé gbogbo àlàyé tí ìyá yìí ṣe ìyàlàyé òkájọ lọ ti bọ́ tó èèyàn ní òsì láti yẹn lọ́mọ àbójọ́ ọmọ kan ṣoṣo yẹn ló wà lọ́wọ́ obìnrin yẹn ṣáná òun ò bí mọ́ ó wá jẹ́ kí èèyàn kan èmi tún bọ ìkópa ọmọ dànù fún ẹ wá ń ṣàlàyé ó ṣe bọ́lá ẹ tí kò sọ pé kọ́lọ́run bá mi yà wọ́n nípa hmm. kò gba kò já ọmọ ẹ gbà lọ́wọ́ ẹ̀ àǹtí yóò yìn bẹ́tà yíyọ òtí yìí bọ́ sómi fún kò ní kọjá fún kó jọ torí ìtọ́ lọ́hùn kò yẹra ó níṣẹ́ lọ́wọ́. apá tó kán wọ́n ti bá wọn so mọ́ ẹsẹ̀ tó kán wọ́n ti bá eh, wọn tó. ṣèbí iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ tó ń ṣe a rí ọkùnrin míì tó máa ṣe irú iṣẹ́ yẹn tó dẹ̀ máa gbọ́ bùkátà nínú ilé ẹ̀ hmm. kó gbà pé ọkùnrin lòun kó yẹra kó sáfẹ́ mi ẹ̀ kó wá ro ti àwọn ọmọ ọlọ́mọ tó máa wá fi sọ́ọ̀bà tán bá pàdánù náà hmm. for how long. Uh. mo ń bẹ̀ ẹ́ ní mo kúnlẹ̀ ìkúnlẹ̀ àbíyẹmọ ni mo fi ń bẹ̀ láàárọ̀ yìí kó jọ̀ kó sáfẹ́ nìyẹn eh, eh, eh, I know what I'm talking about it's not easy thing ó máa ń tèkè èèyàn láti make a decision hmm. but tó bá take a decision ọlọ́run á support ẹ̀ kéèyàn wà láyé ó bẹ́ẹ̀ tàbí kéèyàn kan jẹ́ kéèyàn kan pa òun lọ́nà for how long eléyìí dẹ̀ ti ń pọ̀ ju ó ti ń rampant káàntì yẹn kó jọ kọ́ ọ̀rẹ́ bá wa sọ kí a sì yẹn kó jọ ìkúnlẹ̀ àbíyamọ ni mo fi bẹ̀ ẹ́ I've been on my own for more than eight years hmm. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ń fi ọkàn mi tó àwọn ọmọ mi inú mi ń dùn bó jẹ́ gàdí lè yan rí mu pẹ̀lú ìfọkànbalẹ̀ ó bẹ́ẹ̀ tà náà for how long tó bá jẹ́ kí little boy kan pa ẹ́ dànù. Eh? ẹni tí ò lè kọ tí ò lọ sí ètò ọkùnrin ẹgbẹ́ ẹ̀ ń ta hmm. tó bá sọ ẹ́ punching bag gẹ́gẹ́ bí lọ́nà tó sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ yẹn ṣe sọ hmm. irú wọn ò conscience wá wá ṣèyàn léṣe wá wá bẹ́ẹ̀ lẹ́bẹ̀ wùrùwùrù nígbà tó bá tún fẹ́ tó bá tún fẹ́ tó tún fẹ́ enjoy ara wọn for how long ah, leave a little boy alone and move on with your life. Hmm. àwọn náà ń gbọ́ báyìí o wọ́n ń gbọ́ o. ọlọ́run ẹ ṣe àdúpẹ́ àti fún mi láti Glasgow inú mi dùn tẹ̀ ẹ̀ ráàyè pé wọlé ẹ pẹ̀lẹ́ àwẹ̀mọ̀ ni àwẹ̀mọ̀ ni ń gbọ́ ọkọ mi àwẹ̀mọ̀ ni àwẹ̀mọ̀ ni. hello hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ma. ojú máa yọ ọkọ yín bó lẹ ti ń pè o. látọ̀yọ́ ni mo ti ń pè mà. ẹ jẹ́ agbọ́ yín. ẹ jọ mà ẹ nǹkan tí àwọn èèyàn ń sọ ipe kìíní yẹn ọlọ́run ò fara mọ́ divorce mo ń gbọ́ yín ẹ̀yin rédíò yín sílẹ̀ mà. bá ti fẹ́ le jù kí wọ́n pín wọn yà. sẹ́nu ẹ sẹ́nu nù kùránì àbí nù bíbélì. tí ó bá ti fẹ́ le jù. ẹ̀yin rédíò sílẹ̀. tí ọlọ́run mọ́ pé kí ọ yọ ọkọ àtìyàwó ṣùgbọ́n tó bá ti fẹ́ la ẹ̀mí lọ hmm. ṣe tiẹ̀ lọ́tọ̀ hmm. nígbà tó kóbìnrin yẹn kó tètè fúnra ẹ̀ ní brain hmm. kó mọ̀ pé kóun kúrò ń bẹ̀ ó ní best fóun. ká yára wọn brain bí àṣà ọmọ mi. Hmm. Hmm, ká yára wọn brain o ọlọ́run má jẹ́ ká kú fáwọn ọmọ wa. àmín àmín àmín. torí ẹni tó bá kú ló lè tọ́jú ọmọ torí ọmọ ni torí ọmọ ni ó fẹ́ jìyà kú àwọn yẹn gan padà máa jìyà ni. ẹni bá wà láyé ló lè tọ́jú ọmọ. àwọn òbí ẹ̀ náà wọn ọ̀dẹ̀ nífẹ̀ẹ́ torí ah. táwọn tó I wonder. ẹ ṣe àǹtí látọ̀yọ́. kó ṣàánú wa o lẹ́yìn kọ́ lọ́n kí àwọn òbí wa ká máa wo nǹkan táwọn ọmọ wa ń wò dàbí pé kìíní ti fẹ́ rampart bóyá bí tàbí táwọn èèyàn ń wò ló jẹ́ kí bóyá nǹkan kan ṣe àwọn ọkùnrin ni ká máa ná obìnrin torí yọ wá ti fẹ́ ti rà ni ó ti rà ni kì ẹ káàárọ̀. ojú máa yọ ọ múlẹ́rọ́ lè tó yí o. ojú máa yọ mm. alàgbà adétòrò ló ń pè láti northern ireland. ọ láti northern ireland ẹ káàárọ̀ sà. lórí kéèsì iṣẹ́ ní ọ̀rọ̀ méjì lèmi fẹ́ sọ. lákọ̀ọ́kọ́ obìnrin yẹn ó dáa kéèyàn listen sí àwọn parents bọ̀ mo rò pé tí obìnrin bá ti over eighteen ó yẹ kó ní independence way tó lè fi tún especially gbà tó lọ sílé ọkọ. Mm-hmm torí pé eh, téèyàn bá bímọ máa ń gbàdúrà kéèyàn jèrè àwọn ọmọ stéèjì tó wà yìí eh, èmi rò pé yẹn wà nínú àdúrà tiẹ̀ because kò fẹ́ràn àwọn ọmọ ẹ̀ ọkọ ló fẹ́ràn hmm. tó lọ ń torí ṣe ìyẹn bẹ́ẹ̀ o tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ ẹ jẹ́ kó kúrò ẹ̀yẹn wìtí mídìí ti fẹ́ tí o bá fẹ́ kẹ́nikẹ́ni mọ̀ kó kó bá òun tó èkejì ẹ jọ̀ọ́ ńgbà tí woman yìí ti sọ̀rọ̀ fún yín ìgbésẹ̀ wo lẹ ti gbé màmá adé túbẹ̀rù nǹkan. àwọn náà ń gbọ́. ẹ jẹ́ kán lọ bọ́ọ̀bù mọ ìlú hospital tó bá jẹ́ ká gbalẹ̀ fún ẹ jẹ́ àgbalẹ̀ fún then kí lọ́kọ ẹ sì ń ṣe ń ta bẹ̀ yẹn torí mo wà hundred percent sure wípé kò sọ fún wọn lọ pé ọ̀nà òun lè lóun accident torí mo mọ̀ pé ká ló sọ lọ wọn máa sọ ọlọ́pàá ni. Mm-hmm. what is he doing outside there? ẹ jẹ́ kí màmá adétúbẹ̀rù involve ẹ jẹ́ kó ń rọ ọlọ́pàá gbé màá yẹn. ìyàwó ilé ẹ kì í ṣe ọmọ bíbí iná ò lè ná ọmọ bíbí inú ẹ tó yìí gan òbí kìíní kejì kẹta ọdẹ wọn mú síbẹ̀ wọ́n rí bí ọmọ ẹ mọ bẹ́ẹ̀ ni. Mm. ẹ jọ torí Ọlọ́run a fẹ́ gbé kẹ bára gbégbé kan fún mi kí màmá adétúbẹ̀rù bá wà ní tó ẹ jẹ́ kó involve mm. ẹ jọ ẹ jẹ́ kó lọ bí ti tẹ lọ sí máa yín gbọ́dọ̀ kí n ta rárá ó yẹ kó àlàgbòdì. Mm-hmm, mm-hmm, mm-hmm. ó dáa kò burú ẹ ṣe àdúpẹ́ sà mr adétòrò. ẹ jọ ẹ jẹ káwa ṣe wíwíwí àwa bá ṣe fẹ́ gbalẹ̀ fún ẹ jẹ́ kó kúrò ń bẹ̀. yes sir yes sir. ẹ jẹ́ kó ti kò kò yẹ kó wà ń tà rárá. yes sir yes sir ẹ ṣe àdúpẹ́ sà àdúpẹ́ sà. hello. hello ma ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀. alábí samilu pé láti ayégun. yes sir. ẹ wò sọ̀rọ̀ bá ti ń pẹ́ ọkùnrin náà obìnrin gbàgbàgbà bẹ́ẹ̀ ni àdúrà ṣe mí lè tẹ́lẹ̀ nígbà tí bá wà láyé ẹjọ́ wà láyé lónìí kò kí ọ̀run àti pété ọkọ̀ òṣogbo ìsàlẹ̀ lẹ́mú hmm. sí wà yẹn tó bá sì rí mí yìí pé ó yẹ kó bá àwọn òbí ẹ̀gbọ́n bóyá ó fi bóyá ó kì í sí àwọn òbí ẹ̀gbọ́n ló bí bóyá ó gbà ó gbà tọ́ ni. àwọn náà kúkú bí ó ní second born. tí mo bá gbà tọ́ wọn ò lè máa na ọmọ wọn bí mo ṣe wà tí mo bá ọdún èmi ni last born ìyá mi àti bàbá mi àmọ́ ká ní mo bá ní ọmọbìnrin tó jábúrò tọkọ ẹ̀ nà láwọn kọ́tọ̀ rẹ̀ kìí fúnra mi lè máa lọ mi kúrò ní ọ̀sẹ̀. fúnra yín. fúnra mi lè máa lọ mi wọ́n ti ní jẹ́ kó pa. pọ́kàn tiẹ̀ jábúrò yín lásán. tó bá já kó jábúrò mi ọmọ ìyá mi ọ̀rọ̀ bá mi fúnra mi lè máa lọ mi kúrò ní ọ̀pẹ. wọ́n pa fún mi oje ọ̀bọ̀n lé. bó ṣe rí nìyẹn because ìròyìn abẹ́rẹ́ ṣe gbọ́dọ̀ lè sọ ni pé kí kúrò níbẹ̀. ẹ Mr Balogun. Yeah. Mr Balogun kejì. Ẹ̀ka Balógun láti Jamani. Láti Jamani. Ẹ pẹ̀lẹ́ <laughs> Balógun kejì ẹ̀yin náà ti gbà pé Balógun kejì. Yes ma. Ẹ ra Yes ma. Yes ma. Ṣé rí gbogbo nǹkan tá à ń sọ látẹ̀ ń sọ látẹ̀ àwọn èèyàn sọ ó ń dùn. Ṣé rí obìnrin máa ń ṣe àwọn mistake kankan máa san ọkọ fún yín. Ẹ jẹ́ àgbọ̀. Ọkùnrin lèmi náà o ṣé àwọn mistake kan máa ń ṣe ni pé gbogbo táwọn èèyàn sọ kan pé ẹ kinní kan kinní kan ẹ mm. lọ gbalẹ̀ ṣé rí obìnrin ò kí ń tèkì wọn ò kí ń tèkì decision pé ah mo ti lọ mo ń lọ náà nìyẹn mm. ó lè lọ gbalẹ̀ fún nísìnyí o kó kọ́kọ́ yẹn o nígbà tó bá di pé ó lo oṣù kan oṣù méjì ìgbà yẹn ọkùnrin yẹn ọkùnrin yẹn máa sọ pé ah ìyàwó mi má bínú. please come back now please try to come back now torí àwọn ọmọ ẹ tóbi wọn máa ń tètè gba kí wọn kó sí wọn lórí Ah, láwa obìnrin náà adùn kó sí lórí àpíà náà mọ̀ ní gbọ̀n adùn kó sí lórí. kò yẹ kó rí bẹ́ẹ̀ sẹ́rí ah. kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ọba tó tọ́ sẹ́rí báwọn ọkùnrin ṣe máa ń tètè tètè tètè decision pé à mo ti wò ìṣe kan báyìí mo ṣe kan ó yẹ pé mo ṣe káwọn obìnrin náà ṣe rí nìyẹn káwọn ọmọ ẹ hmm. kó bẹ́ẹ̀ kó ọmọ ọkùnrin yẹn gọ́gọ́gọ́gọ́ tẹ̀ ó yẹ kán lọ tọ̀ kan àwọn ọkùnrin wà ìtàṣe ń báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò yẹ kó máa rí bẹ́ẹ̀ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ nílò ìbò ìjà ìṣẹ̀ṣẹ̀ lè try ẹ̀ ìwà ṣe kí ni ọlọ́pàá tó bá pè fún alásọ̀bá yìí gan bó jẹ́ ọkùnrin gan ló tiẹ̀ wá jàre gan ọlọ́pàá ọkọ̀ sọ pé kò jáde náà fọ́ọ̀tì kò jáde kó rìn jìnnàjìnnà má fi inú lè yìí mọ́ so gbogbo bọ́tà àwọn ọ̀sán látẹ̀ kan pé yẹn ká lọ gba ilé fún ká lọ ṣe kinní kan mm. obìnrin yẹn ní bá sọ̀rọ̀ dáadáa. tó bá tiẹ̀ jẹ́ pé torí àwa obìnrin bá tiẹ̀ ni tó bá jẹ́ pé torí oní lílù yìí náà ni kí irú òfin kí wọ́n dákun wọn bá wa gbà láàyè náà lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò lè gbà á sẹ́rí tó bá fẹ́ gbà á ni àwọn ìjọba olórí burúkú ta kó sílẹ̀ yẹn ò mr balogun ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ dẹ̀ ń ṣẹ̀ mí ẹ máa lọ. hello ah, àìsàn gbogbo èdè bá ń lórí afẹ́fẹ́ ti wá ń bì í àmọ́ àpárá bíi ọlọ́ta yín. ẹ káàárọ̀ ẹ sà ẹ káàárọ̀ sà. inú mi tó dùn mo wọlé lónìí o. olúwa ṣeun lábala ti bolẹ ti pé o. mo gbìn ní amúlòkó ah, orúkọ mi ni kíkírù adéníyì kí ni ẹ̀sìn islam wí nípa irú ìwà báyẹn dákun. ẹ ṣe rí ẹ mo farabalẹ̀ mi background. ọ̀rọ̀ tí ò lé ni. yes sir. tó ti ó ti lójútùú ó dẹ̀ ti níyànjú. yes sir. ṣe rí nígbà táwọn òbí ẹ ti sọ pé wọn ò nífẹ̀ẹ́ lukọ́ ti sọ́tò dẹ́ wà nísìn ó ń láti pe àwọn òbí ẹ. wọn ò mọ̀ sọ pé àwọn ò nífẹ̀ẹ́ rẹ̀ wọn wọn sóbi àwọn àsọpọ̀ wọn nífẹ̀ẹ́ wọn. òbí ò nífẹ̀ẹ́ ni tóbi bá nífẹ̀ẹ́ lọ́mọ́ lọ sọ̀rọ̀ fún kàn báyìí ṣe òbí ò ní mo gbọ́ mo gbọ́. ní ọ̀dọ̀ ní òbí òbí òní dìde kò ní wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ ó yẹ kó mi dìde kó wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ bóòlù èèyàn ti fọmọ síbi kan tẹ́pọ̀ ń lóbi àbí èso ń lóbi ni. bó ti wulẹ̀ kí nǹkan kó le tó ọlọ́run ní fìyà jẹ gbogbo wa ebi torí kí àwọn bà fi jẹ wàlá fi ń lórí ọmọ kí wàá lè rí àwọn òbí yẹn lórí àwọn ọmọ yẹn ọlọ́run ṣe wá kó fún ọdún náà kó sì fún wa ni tẹ́rí bó ṣe wà ní ìsìn à ń gbalé à ń gbọ́nà kọ́ ní wà ní ọ̀rọ̀ wọn. kí ni ká ṣe. àwọn òbí yẹn ká sì gbé pásítọ̀ kan lọ́ọ́ bá lọ síbítù ká wá gbé ọkọ̀ náà. ẹ ẹ sà ẹ sà káwọn òbí ó pe pásítọ̀ wọn lọ́ọ́ bá lọ síbítù. ah yóò yàwó ni ó pe pásítọ̀. ah oh, ok mo fẹ́ gbọ́ yín dáadáa. yóò sì pa àwọn òbí ẹ̀ ń bá dẹ̀ lọ wọn tó bá dé oṣù tí wọn bá rí condition bó ṣe wáyé. ẹ pásítọ̀ náà lọ́nà ò fara mọ́ tù kákọ̀ ṣiṣẹ́ mọ́ náà apá ni ò tí ì eh, yọrí ẹsẹ̀ ni ọ̀yọ́rí eh, eh, ẹ̀yin ọ̀tẹ́ ìlàpá yọ tẹ̀sẹ̀ yọ. ẹ mọ ìjà máa tú òfin sẹ́yìn wọ́n ti bá a so wọn. yẹ gbọ́n nǹkan tí mò ń wí ṣé bí obìnrin lọ kóòtù tí wọ́n ń jáwé fúnra wọn tí wọ́n ń kọ́ra wọn kí ló dé tí wọ́n fi túra wọn ká hmm. àbí ọlọ́run sọ fún wọn bẹ́ẹ̀ ṣe rí gbogbo àwọn nǹkan tá à ń wí sẹ́yìn yẹn ẹ má jẹ́ ká máa fi ọkọ ẹni ò nífẹ hmm. ọlọ́run lè jẹ́ kéèyàn sí ẹranko yẹn fẹ́ ẹ̀rí gbogbo wa la máa ń wọ aṣọ ìwà wa ò bára wa o hmm. ó dẹ̀ fẹ́ kẹ́ di nǹkan kan mú bẹ́ẹ̀ bá bí ọmọ mẹrin bẹ́ẹ̀ ni ò lè wọn dọ́gba sùúrù ló kó òfin lò ẹni ọba ti sùúrù máa yá láàánú hmm. obìnrin yẹn àánú tó ní kama má di pé ẹ bá lè túká ẹ túká ọlọ́run ní dá wà láàmú o ìṣòro lè dé o ó ní tọ́lọ̀ ọmọ kan. àwa ìtúrú gbà yẹ̀wò kámbì. torí lè tó múlẹ́rọ́ tí mi máa ń gbọ́n tèmi ni wípé inú mi máa ń dùn mm. gbóbi nǹkan ṣe máa ń lọ torí ẹ bá àwọn kan sọ̀rọ̀ kan gbà kan tí ọlọ́run lè gba àkóso táwa náà lè rí wọn tí ọlọ́run lè jí lé tó tó bí yín ní tó a ṣe o. ọlọ́run dẹ̀ ní fi dojú tì yín ọ̀gá wa yínká ayífẹ́lẹ́ tọ́lọ̀ ní kó dalẹ̀ iṣẹ́ lẹ̀ ọlọ́run ní dojú tì gbogbo nǹkan ní rẹ̀ ẹni táyé bá ti rò pé ò ní ga tó bá ga bọ́rọ̀ ṣe máa ń rí nìyẹn o. ibi iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ká ṣe náà ni ti Mr. Adétòrò wí láti Northern Ireland iṣẹ́ iṣẹ́ rí iṣẹ́ mi pé ẹ gbọ́dọ̀ yọjú sóbìnrin yẹn. a dìbẹ̀ a ní àkọ́kọ́ wa sọ ti ń lọ báyìí náà ni ẹ eh, náà là ń sọ ní mi yẹn pé ní ìsìn mọ́nà náà lájọ́ ń gbà atọ́lé ìmọ̀ wọlé mákẹ́tì rẹ̀ jọ tẹnu ẹ̀kọ́ mọ́rin torí bí mo náà ṣe ń wá ẹ̀sìn mo ti ń di sọ́pẹ̀ ẹ̀lòmíì gan. ìpè yín gan ni <laughs> a fẹ́ fi kásẹ̀ rẹ̀ nílé ọjọ́ ti lọ rẹ̀ dì. mo ti ń di sọ́pẹ̀ ẹ̀lòmíì gan ká tán rí ọgbọ́n kan ìbí méjì kan náà ni mm. wípé iṣẹ́ yín sìn ọ̀dọ̀ yín ló kù sí mm. ẹ lọ́ọ̀ ọmọ mi rẹ̀. dàbí a máa lọ mọ́. ó dàbí ká tó padà sí aago márùn-ún. mi ò. látòtò kó látilẹ̀ ẹ lọ tún gbọ́ ní facebook ẹ lọ sójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ẹ lọ gbọ́ ohun tá gbé afẹ́fẹ́ láàárọ̀ yìí. ẹ bá a mọ̀ bẹ́yìn náà bá wà lára àwọn tó ń ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ bá a ṣe bẹ́ẹ̀ mọ́ o tẹ́jọ́ kọ tọ́sọ̀yàwó ẹ̀ di àpò ẹ̀ṣẹ́. mi dùn. tẹ́ jẹ́ ìyàwó tẹ́ sani àníṣe àníṣe àníṣe <laughs> nítorí ọmọ mo ṣe súnmọ́. mi dùn. wọ́n yẹ mọ̀ jẹ́ ń wọ́n mọ̀ tì. olùgbèjà. ọlákin adéṣẹ́wẹ́lẹ́ jésù. òkun ayé. àwòrán ẹ̀kan nìyẹn. oorun sókè mi ò gbọ́dọ̀. nítorí ọmọ náà ni ìyá ọmọ ni ìyá ọmọ ni ìyá ọmọ ni apárẹ̀bẹ́tẹ́ ẹsẹ̀ kan pọ́n. gbọ́dọ̀. wọ́n ti bá wọn gbé kọ́ wọ́n ti gbé kọ́. <laughs> látọdún mẹ́sàn-án ẹ má jẹ́ ń tàn yín ọjọ́ bí eré kì í ṣeré ọjọ́ bí àwàdà kì í ṣàwàdà ẹni ọlọ́rọ̀ wọ́n fi stika ayé mi my life wọ́n fi sọwọ́ sí mi lórí fóònù mi ṣe mẹ́lẹ́gbẹ́ mi ń bí àmọ́ kẹ́yìn ṣe báyìí pé èmi náà rèé ayé mi rèé lóde o wọ́n fi stika yẹn ṣọwọ́ sí mi lórí WhatsApp tí mo bẹ̀ wọ́n pọ̀ jù lánàá mo ní madam ẹ ẹ gbọ́ ètò yẹn lọ́la ayé ẹ̀gbọ́n táwọn abiyamọ wí ọ̀rẹ́ o àwọn abiyamọ tí wọ́n tí wọ́n bí yín ẹ̀gbọ́n tí wọ́n wí sí ti àwọn abiyamọ àwọn abiyamọ tí màmá tí yín ń tàn ṣe ti hùn ẹ gbọ́ ẹ mọ̀ yàtọ̀. olúwa tó. sùdùpẹ́ lọ́wọ́ ẹ̀yin abiyamọ lọ́kùnrin lóbìnrin tẹ́ ẹ gbára ta. ẹ gbogbo sẹ́tẹ̀ ẹran wa láàjẹ́ láàjẹ́ débi ẹran wa dé papà lórí kó lè sí ni. kí n má. náà ó délé ìwòsàn yẹn yẹn wọ́n lọ rèé ṣe ní gan àfijì ìròyìn támojúbà. bàbá bá mi ṣe é gbọ́. ẹ̀mí mi. bí àbàtì á kì á wà á mọ̀ ọ́ àti bùtá àti là á wà á mọ̀ ọ́. lórí ọ̀. láti tún jábọ̀ fún yín tó bá dijọ́ mẹ́jọ. ọkọ̀ wájú sí yín màdàmú ẹ̀ta o ọkọ̀ yìí sí yín ẹ̀ta o ọlọ́kẹ̀yìn nìkan bí ẹwà ẹ̀tẹ́rù ara yín pa o. ish àti bá ń bẹ̀ láyé yóò lè sùn gbogbo náà ni nǹkan ẹ fẹ́ kí àwọn èèyàn ó gbà yín mọ̀ràn lé lórí. kí ló ṣẹlẹ̀ lábala tọ̀dọ̀ tí ń bẹ̀ yẹn látọ̀dọ̀ orí síyàwó látọ̀dọ̀ ọrùn sọ́kọ. kílẹ̀ yín náà ń là á kọjá kílẹ̀ káfí ẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí kan tó súnmọ́ yín yẹn. mọ̀pọ̀ rẹ̀ ìyàwó ló jẹ́ amọ̀tẹni tá a gbé sórí afẹ́fẹ́ láàárọ̀ yìí. agbọ̀nràndún pé oríṣiríṣi kí nǹkan bàjẹ́ lè dà àmì tó ìpínlẹ̀ sẹ́fù sóòlù ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín lóòrọ̀ yìí ẹ máa bọ̀ lórí ètò múlẹ́rọ̀ ojútùú ọba ìgbésí ayé tiyín náà yóò bá ọ̀rọ̀ òdìlé yín náà ẹ̀yin tẹ́ ẹ̀ kí ń dá wa dá tẹ́ ẹ̀ tó ń dá wa dá tó rọ̀ yẹ ṣé o ẹ ṣé o ẹ̀yin abiyamọ. ó tó di jọ́ mẹ́jọ ká tó mú tuntun wá lórí ètò múlẹ́rọ̀ ẹ wá ní tẹ́ ẹ fẹ́ pé orí bá sọ ọ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ náà la ṣe jọ hmm, tó bá dá mi dánú àwẹ̀ táwẹ̀ ìtàn á jọ pàdé lẹ́yìn àwẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ fi tó ń ṣẹlẹ̀ tó létí yóò gbé kọ́ọ̀lù yóò sì yóò sì fi jíṣẹ́ fún mi. zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight. Dr. Olútáyọ̀ Fálétí Òkèlọ́lá mọ̀mí G.O. mọ̀mí J.P. ọba jápọ́jú òpó tọ̀dọ̀ tèmi lẹ fẹ́ bá wọlé sọ̀n tí ń ṣẹlẹ̀ ní àtọ̀dọ̀ yín fún mi zero nine zero one seventy six five sixty two ninety seven zero nine zero one seventy six five sixty two ninety seven àbí zero seven zero five nine five nine five nine zero five. aládùúgbò yìí ò tí ì dọ́là ọba tó di láago méje láàárọ̀ iná níbi bá ń dìde mo tó ń padà bọ̀ torí pé ìròyìn àjá àbalẹ̀ ọ̀ ń bọ̀ ní kẹlẹ́wú kẹlẹ́wú orúkọ olóòtú àgbà fresh fm dr láyínká joel ayéfẹ́lẹ́ lórúkọ orí wahid lumọ̀ká pírẹsẹ́ńtà lórúkọ ọmọ ìwà akẹsàjíyà p àbí àti ọjì àmójú ẹ̀rọ ẹ̀mí ọmọ yín ọ̀rẹ́ yín lólùfẹ́ yín Dr Olútáyọ̀ Fálétí Òkèlọ́lá mọ̀mí jí òun mọ̀mí jp àkú ọdún àjíǹde o gbogbo rẹ̀ là ń ṣe láyé. dúró dúró dúró lólùfẹ́. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Start every Ramadan day with the strength to carry out your physical and spiritual duties faithfully. Have your sahur meal with your favorite Hollandia evaporated milk and go on with the strength to milk the blessings of the day by doing your religious duties faithfully. Make it your best Ramadan yet. Ramadan Kareem from Hollandia Dairy and Chivita Fruit Juice. Ramazan. At ShopRite, get all the essentials your family needs this Ramadan, like Cadbury 500 gram Bonvita beverage and 5 Luna evaporated milk for 2,399 naira 99 kobo, and 6 Malta Guinness bottles for 999 naira 99 kobo. Wishing you all a rewarding holy month. ShopRite, lower prices you can trust always. Prices valid till the 24th of April 2022 no matter where you go no matter how we be i go always ready for you anything wey you talk or oh, whatever you drink go oh. i gada gidigba for you oh. all i ask in return is that you treat me a little better with time toilet cleaner my hygiene na your own for me and you, so make we win, no. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ọ̀nà ní péjú. sọ́sọ́ la fẹ́ ní rẹ̀. sọdún kan sọdún kan ò lọ́yà jújú sọ ní blákì sọdún kan ò àfọmọṣẹyẹ sọdún restoration ni bàbá wa gbọ́ o. Dàmá ṣàkó bàtà láyé wa. Bàbá wa gbọ́ o. Dàmá ṣàkó bàtà fẹ́ gbé wa. Bàbá wa gbọ́ o. Ìgbà wa ti dé, bàbá ti dá wa lóye o. Àsìkò wa máa ré, Jésù ti dá wa lóúnjẹ o. Bàbá wa gbọ́ yeyeye. Bàbá wa gbọ́ o. Bàbá wa gbọ́ o. Bàbá wa gbọ́ o. olúwa ti pè mí lékè. ó ti ṣẹ́gun fún mi. olúwa ti ràn mí lọ́wọ́. ó ti ṣẹ́gun fún mi. olúwa ti bùkún mi yẹ o. ó ti ṣẹ́gun fún mi. olúwa ti bùkún mi yẹ o. ó ti ṣẹ́gun fún mi. ètùmọ̀rẹ́ ti bless me. ọ̀rọ̀ mi ti dayọ̀. ètùmọ̀rẹ́ ti bless me yé ma. my own don find o. ètùmọ̀rẹ́ ti bless me. ọ̀rọ̀ mi ti dayọ̀. ẹni bá ti gbẹ́kẹ̀ lólúwa. oníjogún òfò. ètùmọ̀rẹ́ ti bless me. ọ̀rọ̀ mi èmi ti dayọ̀. èmi ti gbẹ̀kẹ̀ lólúwa. èmi ò ní jogún òfò. ètùmọ̀ rẹ̀ ti bless me. ọ̀rọ̀ mi ti dayọ̀. mọ́fọ́ tó kọ́pù mi o. mọ́kàbọ̀ ń kọ́pù mi. èmi ti rí bí ova gbójúlé. mọ́fọ́ tó kọ́pù mi. mọ́kàbọ̀ ń kọ́pù mi. èmi ti rí jí ova gbójúlé. can you hear me now? èmi ti rí jésù gbójúlé o fún photocopy mi o markabon copy mi èmi ti rí kí o wá gbójúlé. má photocopy mi markabon copy mi èmi ti rí kí o wá gbójúlé. can you hear me now. èmi ti rí Jésù gbójúlé o.